الحمد لله أمر بالتوحيد ونهى عن الشرك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما أما بعد فاتقوا الله يا عباد الله وراقبوه في السر والعلن يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وللشرك خطورة اعلموا يا عباد الله anali shirki kutura adúgbò fún ọlọ́run ọba ọlọ́run tó pawá láti ẹ pé ká máa wọn nìkan ká máa fi ìjọsìn fọlọ́run nìkan ṣoṣo ó sì kọ nípa ìfínkámí ìkejì rẹ nú ẹ̀sìn ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ sì máa sọ ìwọ ọlọ́run ọba níkọ̀rọ̀ àti ní gbangba ẹ jẹ́ ká lọ rántí àwọn oríṣiríṣi àkókò èyí tó ti rí kọjá nípa ìdánìyàn nípa fọlọ́wọ́n ọba àlekè ọlá kò sì dẹ́dà ọlọ́wọ́n ọba rìn wá létí àwọn àkókò yìí ọlọ́wọ́n ní hal ata ala al-insan hínú min lam yakun shay'an mazkura àkókò kẹtù wá ní báyìí nínú gbà kó sì kéèyàn lórúkọ ọlọ́run wá ń sàlàyé bó ti dá wa nípele ìpele ọlọ́run ní iná kọlọ́kùnrin ẹ̀ńsán nàmi nọ̀tọ̀fàtì àmúṣáàjì nàfẹ̀lì ọjà iná kùsẹ̀lì àmúṣáàjì ọlọ́run ní àwa la dá yẹn a dá láti fi omi díẹ̀ èyí tó ti pé ó rò papọ̀ mọ́ra wọn ọlọ́run ní à ń àwa ti lẹ́nu tó ti kú ń tó ti rí i ọlọ́run wa ni inna hadaynahu sabil àwa la fi ọ̀nà mọ́ imma shakira wa imma kafura báyà àtúntò fọlọ́run ni wọn àbí yọ ya ìfèrí dídá fọlọ́run ọba àlejò ọlọ́gbọ́dá wa yìí òtórí kẹ̀kẹ́ dá wa àfi fún àtìlẹ́sìn ọlọ́run ọba gbọ́dọ̀ sọ́tù zaria ọlọ́run ọba ní ní ìdánilẹ́jọ́ náà fi lápá ilẹ̀ àdúdú àti kí ní ọlọ́run ọba nìkan níbi ìjọsìn tí wọ́n máa ṣe ẹ̀yẹ́ ló ní ọlọ́run ẹ̀ẹ́rì ṣiṣẹ́ bọ́ abosó tóbi ni ó sì burú nu ogun kẹ́tọ́ burú òun ló tóbi jù nú ẹ̀ṣẹ̀ torí tó bá yàtọ̀ sọ́nà ọba sùpánù ọ̀tá alákòlè ní káfá nira débi wípé yóò sì ní láǹfààní kódà tọ́ba níjọ́ gbẹ̀ngàn ìgbìndà lùkẹ́yàmù àwọn tó bá fi nǹkan ní ìkejì ọlọ́run ọba wọn padà sábàmọ̀ tàlàyé ìnkùnà láfi ìdọ̀là lè mọ̀bí wọn máa rí ah, ká àmàkọ́lọ́ òkúra kàtẹ́ láwọn wà nù sẹ̀rẹ̀ tó fojú hàn ìdí nù sọ wí fún bẹ̀rọ̀ bí àlàní nígbà táwa ń fi ẹyin dáǹsì yìí tàbí wí ọlọ́run ọba kiri gbogbo àgbàlá yẹn. àdébìsọ́ lọ́wọ́ àlejò sọ́lá ó mú ọ̀rọ̀ nínú mùsàlùmí imam ahmed ọjọ́ tó wà ní ọ̀sùnlẹ̀ imam ìtìrìmìsì rahimahumullahu ta'ala ó ní ọlọ́run ọba àlejòọlá ọkọ̀ ànábì yahya àlejò sọláàtò sọlá ọkọ̀ aláti ọ̀rọ̀ márùn kan ìgbókò ṣiṣẹ́ tọ̀ kọ́dẹ̀ pa àwọn ọmọ israel ọ̀pọ̀ àwọn láti káwọn náà lu ọ̀rọ̀ márà ànábì yahya àlejò sọláàtò sọlá ọwọ́ àdàbí kọ́ lọ́ra èyí tí ìgbégbèsè yẹn ọlọ́run bá wá rẹ́ sọ yọ sí ànábì àyíká ipe nǹkan báyìí mo máa ti fi rẹ́ yàhìá ọwọ́ àlọ́ bá yàhìá ipe tí wọ́n ló wí ni àdíkè mi wí ẹ̀rí ànábì yàhìá alẹ́ sọlá tó sẹlẹ̀ ọwọ́ àsọ fún ànábì àyíká alẹ́ ti sẹlẹ̀ wípé tí n bá wí tọ́ bá lọ gba wájú mi ẹ̀rú ń bà mí kọ́ máa jà sí pé ọlọ́run ọba àdékè ọlọ́run jẹ̀mí àyẹ̀bẹ̀ẹ̀kẹ́ kọ́ òfin ilẹ̀ rí mi ẹ̀rí ọwọ́ àti gbogbo àwọn ọmọ Israẹli ìyẹn nàbí láyé àyà àlejò sọlá sọlá ó ké sí gbogbo wọn gbogbo tó mọ́sálásí náà ń pè ní mọ́sálásí àkọ́tọ̀ ní kóló gbogbo mọ́sálásí yẹn fún fáfáfá ọwọ́ ń sọ fún wa báyìí pé àníṣẹ́yìn sáré nípìnyìn o dáadáa ṣe ọlọ́run ọba ọkà mi láṣẹ ohun ọ̀rọ̀ ó sì ní kí n fa yín lábẹ́ rẹ̀ kí mi náà máa ṣe é àkọ́kọ́ ní ọ̀rọ̀ yẹn òun náà ní pé á ń tẹ àgùdù lọ àwọn àtúnṣe kù mí ní iṣẹ́ ìhà ọlọ́run nìkan ni ẹ máa sìn ẹ máa fi nǹkan kejì rẹ ní òjọ́ sí torí àpẹẹrẹ tó máa fi nǹkan kejì ọlọ́run bá ní òjọ́ sí ó dàbí àpẹẹrẹ arákùnrin kan ni ọ̀rọ̀ ẹlú níní owó rẹ̀ tó fi kóun ló ní owó yẹn owó góòlù àbówó sílífà ọwọ́ á ẹrú yìí ó fi sílé náà dáa. Ọwa afọ yìí ikpe, ọyá lọ ṣiṣẹ́ ìwọ̀n tó ọba kójọ fún mu wá ẹrú ìwà bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ ìwọ̀n tó kójọ ọlọ́gbé kọ́gà mi ta nínú yín tó lè yọ ọdún òun ṣe bí ẹrú yìí yìí náà wà ní tààrà ó pèsè fún òun ní má ti fi nǹkan ìkejì sí ìgbà yẹn ọsọrọ sadaka àti àtìkiri ẹyẹ ń sọ Ọlọ́run ọba ẹyẹ tí ìbá fi ṣe àtìkiri Ọlọ́run ọba nínú ìjọsìn tí bá ń jẹsẹ ẹsẹ tó tóbi jù lé o nítorí Ọlọ́run ọba àlejò alágbèsọ wípé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida dájú Ọlọ́run ọba kò ní sàforíjì káfí kẹmí kejì rẹ tó ẹrú tó jọsìn ká máa sí kátó máa sí kẹmí ọlọ́run ní foríjì ní bíyẹn bá dẹrú ẹwò torí bẹ́ẹ̀ ni yóò tọ́ba fi kẹmí kejì ọlọ́run bá tó jọsìn òun kàn wọ́n ti sin rẹ̀ àwọn tí tó sọnù sí bá gbé kó lè gbọ́mọ inú kẹtó tó bá ti yé wa fífi àní fi kẹmí kejì ọlọ́run bá tó jọsìn ẹsẹ̀ ńlá ni ọlọ́run bá lè fi ọlọ́run ẹni yóò tọ́ bí fi nǹkan mí kéde ọlọ́run máa ń sọ̀rọ̀ jọ sí fọkànlẹ̀ fáwọn ọmọ àrẹ ìdìjẹ́ńdà ọlọ́run tẹ̀ sí ṣe ó ti ṣe àbẹ̀jẹ́ńdà léwọ̀ fún wọ́n wá kú iná ní gbogbo rẹ̀ wọ́n mọ̀ lè sọ lè ní àwùjọ. gbogbo àwọn alábòsí tí wọ́n tún fi nǹkan mí kéde ọlọ́run máa ń sọ̀rọ̀ jọ sí wọn ní rárá sílẹ̀ ẹ̀yẹ ń ṣe ọlọ́run ọba ọ̀pọ̀ lẹ́yìn ìgbà tó bá pani láti tàwọ̀fíìdù lọ tọ́lọ́ bá sọ pé ẹsìn lọ́hùn òun tí ó tún fi tẹ̀lé náà lè rí pé ẹ má fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run bá tó jọ lọ. tàbá ní ká lọ wọ àgbà náà ní sọ́tù bá kọ̀rọ̀ ọlọ́run ní ayé hanna ọlọ́run kéjì gbogbo yẹn ìrọ̀rùn òkúdù rọ̀gbàtò lẹ́ni kálákọ̀tọ̀ ẹsìn ẹlẹ́dàá yín tó dáa والذين من قبلكم أتعودوا سعدي لعلكم تتقون كما لترى بيرولو الذي جعل لكم الأرض فراشا ọlọ́run sọ sábà bíi náà ti máa ó jẹ ẹ̀dá wa àtúntò bàbá àfi sílọ̀ ó ti dàbí nínú àwọn tó ṣáájú wa. alẹ́ ti jẹ́ àlẹ́ lọ́sùnmọ́lá ọ̀sán kẹrọ ọ̀dà ó fi ilẹ̀ kalẹ̀ fún yín nìfẹ̀ẹ́ wọ́n ti sẹ́nu ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ọwọ́ àti sọ́mẹ̀ ní òkè wọ́n á sàlà mi sàlà nínú a ọwọ́ aṣọ omi kalẹ̀ ìyá ọṣọ òjò kalẹ̀ láti sọmọ fún akọrọ jàdé ní ìmìnira sọmọrọ rí sọmọlẹ́kù ọlọ́run wá fi òjò yẹn fàjáde àwọn oríṣiríṣi èso tí ọba ń ṣe àríṣìkì fún yín àtàwọn òkùnfà dáàbò bọ̀bọ́ lọ́wọ́ ọba ìṣẹ̀lẹ̀ ẹ̀ka àtijọ́ fífún nìyẹn ọlọ́run wá ẹ̀ ṣe kàṣí má máa da ẹbọ papọ̀ mọ́tò ìdùdá fífọ́lọ́ ọlọ́run ní wọn là ṣe ti àlọ́ ìlẹ̀ ní àdáadá wà á tó tẹ̀ ẹ́ lẹ́wọ́ adé má fi kẹ̀kẹ́ kéjì ìjọsìn fọlọ́ ọba sùpánù ọ̀dáadá ẹ̀yin náà sì rí ìpínlẹ̀ èdè tó dáa ẹ̀rí nínú ẹ̀ka wa èyí tó ṣe yí pé anábì sọ́lọ́ lọ́ àrùsálà gẹ́gẹ́ alára lọ́gà wa látọ̀dọ̀ lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dà wọ́n lọ́wọ́ sọ yí pé àná ọ̀sẹ̀ ṣúrẹ́kẹ́ yàtì ṣe àlébì ọlọ́wọ́ àbọ̀ rọrọ̀ fún ìdíkà fi kẹ́mí kejì rẹ̀ o bí yẹn bá ti sin òun bí yẹn tó bá fi kẹrin bí mọ torí gbogbo ohun téèyàn bá máa tẹ̀ ẹ́ dá ọlọ́run ní ọ̀jẹ̀ torí bẹ́ẹ̀ ni yóò tó bá fi sẹ́gbọ̀n tọ́wọ́ àwọn ti ẹ̀rọ ní ìkẹgbẹ́ mi nínú sẹ́túnṣe yẹn bóyá ń tún wẹ̀sẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló fẹ́ nìyẹn sẹ́lẹ̀kùtù wọ̀ṣẹ̀ fìyà máa bá a ti pẹ̀lú tó fi kíjì ní ọlọ́run ọba yẹn. bákan náà níbi sọ́lọ́ lọ́wọ́ àrẹ̀sọ́lẹ́ òun náà tún wà ń kọ̀ọ̀tù ọlọ́run ọbẹ̀ lẹ́nu àti ń kọ̀ọ̀tù àyíkẹ́ àní bẹ́ẹ̀ àwọn adájọ́ nígbà tó dòdò bá a bá fi ń sin lọ a bá fi pàǹkẹ́ ní ìfọ̀mọ́ ọ̀rọ̀ anábì sọlọ lọ́wọ́ àrùsọ̀lá ó fi ọba lápá ẹlòmíì nìyí wa wàhálà lòún fi dẹ́lẹ́ mọ́ ẹlòmíì nígbà wa ló wọ́n jí yàrá lè lọ́dún àwọn òṣèkò wà lọ sí òwú náà bẹ́ẹ̀ o adébí sọ́lọ́ lọ́ àyọ̀sọ́lá ó ní má fi kẹ́ kéjì ọlọ́run bá tún ọjọ́ bíbí sí ìwù gọmọ kódà kí wọ́n gé ẹ lápá kí wọ́n gé ẹ lẹ́sẹ̀ kí yàgò tó jẹ wá fún rìkìtà kódà kí wọ́n dáná sọ ẹ́ má sọ pé ó fi kẹ́ kéjì ọlọ́run bá nínú ìjọ níbi kí wọ́n wá lọ àdúgbà tí àbáyọ wá jẹ mí kọ́sẹ̀ wá ní ìsẹ́mọ́gẹ́rẹ́ ẹ̀rí ẹ̀ anabi sallallahu alaihi wasallam ó ní wọn rẹ yẹn máa pàtì máa mọ mọ pàtì o torí ẹni yóò gbọ́ máa pa ẹ̀mọ́ ọ̀rẹ́ yẹn sí bí àgùntà bí àyílà bí àlàǹkárì bí mọ́kìlì àti ìjà ẹni yóò gbọ́ máa pàtì tó mọ mọ pàtì ó ń tọ̀ kò ní àlùkáwà ní dáadáa pé yóò rí dáadáa lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ó ní máa kú sí o torí ọtí gẹ́gẹ́ alára nìyí o lè ta kókó lè ṣá kọ́kọ́rọ́ gbogbo lágbogbo nìyí tábàtú wa lówó ní alukọ̀hánì ẹ̀yọ́ nígbà tó dodo á rí i pé alukọ̀hánì ó ń sọ àwọn ẹni tí ń ṣẹbọ lára sí ẹ má ṣẹbọ mọ́ ọwọ́ ń kọ àwọn lọ́sí kìtọ̀ ní àti ìmọ̀nà àti oníjẹ ọ̀la ọlọ́run bá sọ pé kọfí ru ìlọ́lọ́ àní ẹ sara pàpà lọ́sọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan ni ẹ máa lọ́ọ́ sí ẹ má ṣe kẹ́rì ìbọ̀bẹ́yàtọ̀ kọ́lọ́run ọba ìnìyàn lẹ́kọ̀ọ́ mi ní kúndàmí ìròyìn torí mi nìyí mò ń kìlọ̀ fún yín olùkìlọ̀ tó kojú ẹ̀ nílé torí bẹ́ẹ̀ bá la ṣe jà lù wọ́n lọ ní ìlànà ìhànkà ẹ má bà kẹ́ ní ìbámu ọlọ́run fẹ́ máa wá sí ìní lẹ́kùn mí ní o lẹ́ni òbí torí ní ti kìlọ̀ kìlọ̀ òbí ẹ̀yẹ bí sọ̀lọ̀ gbogbo òjíṣẹ́ ọlọ́run yẹ ẹyẹ tọ́lọ́run bá rẹ̀ tòun ti oríṣiríṣi ìyapa tí àwọn ìdí táwọn àtẹ́bí yìí báwọn ọjọ́ wọn lórí ẹ̀ kò sí ohun tí wọ́n máa sọ fáwọn ọ̀jọ̀ wọn náà ní pé alọ́lọ́run nìkan ni ẹ̀sìn ẹ̀mí ìmúrun pẹ̀lú ọlọ́run bá tó ọjọ́ sí ẹ̀rí kó lóun táwọn òsìkà ọlọ́run máa ń sọ fáwọn ọ̀jọ̀ náà ní pé bọ́ọ̀lù tó ń bọ́ ta máa dẹ́kun kí ìlà ìjọba ìlú ọlọ́run nìkan ni ẹ máa ọ̀sẹ̀ tọkùnrin kẹ́ ẹ ọ̀sẹ̀ sọ́nù ilà lóhìn ìlẹ́ yìí àti kárẹ́ńtẹ̀ yóò ti fi sí àtọ̀dọ̀ ọlọ́wọ́ ọmọ dọ́dọ̀ ìrẹ́ńtẹ̀ yẹn yìí fi àtẹ̀wòlẹ̀ ilà àdìlà àdà kíkù sẹ́ni tọ́lẹ̀ tọ́síjọ́ tó dà sí ní ọlọ́run ọkọ̀ àbùdó ìdíbi ní kẹ́sì. ẹ̀rí ọlọ́run tó sọ́dọ̀ láyà ní ọlọ́run wà lọ́kọ̀ àtúnṣe ìkúlẹ̀ ọmọdé rọ̀lúwìlà ní ìwọ ta ni kọ́ máa yóò jọ lẹ́nu ike ọlọ́run ní kẹ́ni kẹ́ni ẹ̀ṣẹ̀ àfihàn ẹ̀yẹ ló ní ọlọ́run bá kódà ọlọ́run ọba ti dá fìrí ike ọ̀rọ̀ ẹ̀kọ́ léwu ọlọ́run tó wà ń sọ àwọn onígbà tó lòlò lára pé àní ẹ má fẹ́ kọ́ mẹ́sì onígbà tó lòlò tó ọlọ́run náà ló fi wọ́n ní onígbà tó lòlò ó tó wá tó pa wọ́n láti ẹ̀kí fún onígbà tó ọlọ́run ní ayé ọgọ́rùn kan àti mẹ́rin sí ní ogójì Ọlọ́run ní ayé nígbà gbọ́dọ̀ láàmìnú ìlà ìwọrọ fúnwẹlẹ ẹgbẹ Ọlọ́run gbà tó ti sẹrọ wọlé ìdá lẹsẹ ní nẹsẹrẹ àlàrọ fúnwẹlẹ àti tíra tọsọ kalẹ̀ fún ẹsẹ wọlé ìdá lẹsẹ ní àwùjọ mi kọmọ àti tíra yìí ló ṣe yí pé wọn ti sọ kalẹ̀ ṣáájú ṣáájú wọn mọ ìyẹsùn ìlànà ìwọmọlẹ àti kábíyì. وكتبه ورسله واليوم الآخر أن يوسف سيدوري صلو أسيدوري الملائكة أتوا سرارة أتوا رسالة أتوا كي فقد ضل ضلالا بعيدا وصل القرب بوجهه ọlọ́run bá ní jọra fún bọ́ wíkẹ́ àjẹ́ yẹn nípa gbogbo ṣẹ́kù lọ ẹ̀fá yọ ọlọ́run wà á nínú ìjọra tó rẹ̀ kẹ́ ẹ̀ wá nígbà tó ti rẹ̀ sẹ́rẹ̀ ẹ̀yẹ́ ló ti ọlọ́run. ẹ̀sùn wo ẹ̀rọ ọlọ́run ọba tó ti nígbàgbọ́ gbogbo ẹni tí ń kírun wọn nígbàgbọ́ ni gbogbo ẹni tí ń kírun ẹni tó mọ̀ lẹ́bi tòun ti bẹ́ẹ̀ nínú fáṣẹ́ àdébí gbogbo ọ̀run tí ọba kí máa rí gbólóhùn sí tí ọlọ́run fún wa ní ìbò ní níbi ojú káàwá yìí ẹ̀yẹ́ ló ti ọlọ́run nípa títóbi bó ti hẹrẹ sẹ̀tọ́ tó sì léwu tó ọlọ́run tó wà tó àwọn àtẹ́bí rẹ̀ lára gan pé kí wọ́n má fẹ́ bọ̀. bẹ́ẹ̀ tẹ̀lé àwọn ẹ̀fẹ́ bí ọlọ́run bá nìyí ọlọ́run tó tọ́ wọn kúrò níbi ẹ̀bọ̀. ọlọ́run bá sọ nípa nàbí láyé kan ọ̀sẹ̀ àlejò sọlá àbúrọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ní wọ́n ti bá wọ́n ẹ̀dá níbi ẹ̀rọ ọ̀sẹ̀ mọ̀mọ́kẹ́ àlẹ́fẹ́ Allah tó ṣèlè bíi ṣe é ta fún ní ààyè ibi tí káàbọ̀ tó ti ta fi hàn ta mojú síbẹ̀. àwa ń sọ fún yín pé kó fò gbọ́dọ̀ fi kankan kéjì mi ọlọ́run bá tó jọ sí. ẹ dákun sáà nẹ́bí Ibrahim ọ̀wá sí fíyọ̀ ọ̀sẹ̀ bọ̀ ni ọlọ́run sì sáwọn àtẹ́bí ọlọ́run kó nìyí ẹ̀ bọ̀. káàbà tó lọ sí sọ́ọ̀tún nàìjíríà nígbà tó lọ́wọ́ bá sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn àtẹ́bí mọ́ọ̀kánù yàtọ̀ kí gbogbo àwọn àtẹ́bí ọlọ́run táwọn òfin yẹn pàtàkì ni wọ́n yẹn tí wọ́n bí èsì nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run bá tó jọ́sìn gbogbo tí wọ́n ti pátá ní ọgbà jẹ ọmọ ẹ̀mí yẹn wọ́n fẹ́ sọ́yà àfáàkẹ́lò àfáàkẹ́lò ń ṣe rí ìgbà àwọn ní nǹkan tí wọ́n fi ṣe sáwọ́mà wọ́n sì ń ṣẹ́ bọ́ àwọn àtẹ́bí ọlọ́run sọ pa wọ́n yìí pé gbogbo عليه الصلاة والسلام يمكن ذاك النبي إبراهيم الصديق رب اجعل هذا البلد آمنا الله يجوي بعد سنة للمكملة يا مكة واجنبني وبني أن نعبد الأصنام الله بمثلنا هذا هو ما جاء في أولئك àdébí ọlọ́wọ́ ọba Ibrahim alayhisalaatu salam tó ṣe fún un ló fi ọwọ́ ara rẹ̀ fún ó tún wá fún pápọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn ọ̀jọ́ rẹ̀ fún ọjọ́ sẹ́kọ̀ọ́ débi fọlọ́ wa sàdébi Ibrahim aleyhi sọláàtù sẹlẹm ní àwòkọ́ tẹ̀lére gbogbo ẹni tí ọba nínú ìdí láyé ẹjẹ alọ tó fàtúmọ̀ tẹ̀síra ọlọ́run ní kọ́ni káyọ̀ lẹ́sùn mọ́tò àti hasanatun ní Ibrahim àwòkọ́ tẹ̀ tó dáa ti wà fún yín lára nẹ́bí Ibrahim والذين معه أتعرضوا فإنه إذ قالوا لقومهم لما توصفوا جوائبه إن براء منكم أو أقف قصفوا لله ومما تعبدون من دون الله àti wọn tẹ̀ ń sìn àgbà kí àtẹ̀gbẹ́ àgbà tí wọn tẹ̀ ń sìn níbẹ̀ yẹn ni ó ti máa yọ àìpé lẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ tí yẹn bá kọ ẹmọ yìí ó dùn kọ́ tàwọn ẹni tí ń ṣe ẹlòmíì ní yíyọ lọ òye ìgbẹ́ mọ́ ni ṣùgbọ́n àwọn ẹlẹ́mọ̀ ni ìyọ̀ ọ̀rẹ́ tìmọ̀tìmọ̀ ìgbẹ́ ọ̀rẹ́ jọ ni wá ìgbẹ́ ọ̀bá wọn tó ṣùgbọ́n rẹ̀ ni wá ẹgbẹ́ wọn sábẹ́ ti fọ̀rọ̀ ìmọ̀wé àti ìsọ̀lá tó tẹ́lẹ̀ nígbà tó sọ fún àwọn ọjọ́ àwọn ọjọ́ wọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ bọ̀ níbi aláwọ̀ abọ́kábọ́sẹ̀ kó lọ́dọ̀ yìí àti wọn náà sì yàtọ̀ sọ́nà ọba kàfáàmì ẹbí fún wọn bàdà bẹ́ẹ̀nẹ́nà ẹ̀lẹ́ àdáwàtú wọn bàdà bẹ́ẹ̀nẹ́nà wọn bẹ́ẹ̀nẹ́ fún àdáwàtú wọn sọ̀tọ̀ abadan hatta láàrin wa wọn ti kojú ẹ̀ bá máa sọ̀tà ni àgbà ti ara wa ni ẹ̀ẹ́dì títí ayérayé láti máa ṣe nìyẹn tẹ́lẹ̀ ilé olùgbà ọlọ́run ọba nìkan ṣoṣo tẹ́lẹ̀ ọ̀fọ̀hún là á fi ṣèbá nàbí Ibrahim ọ̀hún náà ọ̀hún náà ni wàá tún sọ pé wọ́n ọlọ́run ọba nítorí bẹ́ẹ̀ lọ sí wọ́n ọlọ́run àdégbé mi jìnnà àtàwọn ọmọ mi mọ́mà jẹ́ àti òrìṣà ọ̀ àdébí tó jẹ́ òkọ́ ti dáadáa fún gbogbo ẹ kí ọba níta òní ìlú láyé kí ọjà níbi ti jọ tọ́lọ́ ọba nìkan tuntun láyé ábá òkọ́ ti lára àdébí Ibrahim àdébí Ibrahim yẹn náà ní tún bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run náà tún ti ròyìn rẹ̀ nínú àyà mi nípa sẹ́bí Ibrahim yìí ó pàtà kọ́ níta aṣáájú ni kọ́ níta nìlá tó fi ìtẹ̀lé rẹ̀ wọ́lọ́ àdéhìfà ọwọ́ àfi lórí ìlànà òtítọ́ wọ́n là ń yẹ kó mí náà lọ́sọ̀rọ̀ ìsọ̀tẹ̀ bọ̀ ẹ ti wá wọ àjọ àdéhìfà ẹ̀rí lábẹ́rẹ́ kan náà àwọn olùmọ̀ wọn ní nígbà tó wá já sí sí ànábì Ibrahim alayhi salatu wassalam bó ti pàtàkì tó yí òun ní ọkọ kẹfàlẹ pé òun ò lè kàtẹ́wò ẹ bọ ọlọ́ọ̀kọ̀ ṣùgbọ́n ẹlòmíì mi yóò dé lọ́wọ́ òní sẹ́bọ̀ ní ọ̀la làbíà ṣùgbọ́n tó bá rẹ̀ kọ́ ìyàwó ẹ̀ ti kọ́ délé bọ́ àwọn ìyàwó rẹ̀ tí ọ̀kọ́ lẹ́sìn yẹn àwọn ọmọ ẹ̀ náà tí ó fẹ̀sì mọ̀ àwọn náà lè kọ́ délé bọ́ àwọn ọmọdéjì ẹ̀ lè sọ délé bọ́. wọ́n ní kàkà tó ti kọ̀rọ̀ hímà alẹ́ sọlá tó ṣẹlẹ̀ tó wá ń fáyà lórí pé òun ọ̀fẹ́ kóhun délé bọ́ kọ́lọ́ táwa ló ń tọ̀ ọ́n ó ti gbé yọ ọ̀sán kàbálẹ̀ níbi àdéhùn ẹ̀kọ́ lẹ́yìn àdébí Ibrahim alayhi salatu wassalam. استغفر الله واتوب اليه انه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين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 gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti dọ́là lọ bó ṣe ń tún àwọn ọ̀sẹ̀ bọ́ lára pé kán fẹ́ bọ́ sí. tó tún sọ pé èèyàn nígbà gbòdodo lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ tí ń sin ọlọ́run ọba nìkan ẹ má jẹ́ pọ̀ sí kankan gbé yín débi yín pé ẹ̀ tó wá lọ owó pẹ̀lú ọlọ́run ọba tó jọ. ọlọ́run tún sọ bẹ́ẹ̀ fáwọn ọ̀rẹ́ ń rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tún ń ṣe ń ṣe fàǹdẹ́bì wa sọ́lọ́mọ́ wa lé anẹ́bí wọn ò sì ní ṣẹbọ gbogbo àwọn anẹ́bí ọlọ́wọ́n ọba náà kò sí kan nínú wọn tí ó ṣẹbọ àti bọ́lọ́wọ́n ọba fi ń tú anẹ́bí lára kúrò níbi ẹbọ ó jẹ́ tàbí irun lébùn pàdé ọlọ́run ń tú àwọn adájẹ́ ìlú anẹ́bí lára pé aláṣẹ kò ní ẹ̀rí ọlọ́run sọ nínú àyà ìsara sáájú lọ́dún sábà kọ́tọ̀ ọlọ́run sọ pé wọ́n láyé fún dáńdẹ́gbẹ́ àyà ìlẹ́. بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين قال الله بعد ذلك بعد النبي صلى الله عليه وسلم سورة القصص آيات في فرعون الله ني ما تقول تبي يا نبي هو جدي أو سامي لين بعد الله بعد سورة القصص وادع إلى ربك ما في أولي لو تبي في جوتي هو فلان إلى دار نكتب wọ́lá àtẹ̀kù nẹ́nẹ́ mẹ́nà lè mọ̀sẹ̀lẹ̀kẹ́ kó o sì má ti wà nínú ọ̀sẹ̀ bọ̀ ẹ dákun ká nẹ́bí ọ̀sẹ̀ bọ̀. àti bọ́lá ọba ti ń sọ nẹ́bí lára nípa ìgboro pẹ̀lú ọlọ́run ọba tó ọjọ́ mi ó ń jẹ́ ìtọ́lára fún àwa ìjọ rẹ̀. ọlọ́run ọba tó sọ nínú áyà mi ní sọ́tù ìsìtara áyà mi ti dé ní olú ọlọ́run ní làtẹ́jà àlùmọ́ ọlọ́ má kà á kọ̀ fọ́ lọ́wọ́ bá tọ́wọ́ wá kọ̀ fọ́ máa fi o kọ́ tẹ̀lé àwọn ọ̀dà bọ́ tó mọ́ fàkùrù la kọ́ bá wà padà ikú ẹni tá a ti ká tilẹ̀ ẹ̀dá tó fà nẹ́bí ọ̀sẹ̀ bọ̀ ní ànẹ́bí òní sẹ́bọ̀ àmọ́ gbà bọ́ lọ́wọ́ bá ń sọ lára wọ́n ń sọ àwa tá a jẹ́ ìjọ ànẹ́bí ń sọ wa lára fún tiẹ̀ bọ̀ tọ́lá wa ní nígbà tọ́lọ́wọ́ ti lè sọ bẹ́ẹ̀ fún àwa gẹ́ lọ́sàn-án balẹ̀ fún àmì lọ́sùn ó lé ní ọgbọ̀n ọlọ́wọ́n bá sọ yìí pé wọ́n lè ṣẹ̀ṣẹ̀ àlùmọ́ ọlọ́ ní ilẹ̀ àṣà àdúgbò yẹn fi ọlọ́wọ́n bá àti ìlọ má fi kú ọlọ́wọ́ bọ́ọ̀ bá ti lọ́wọ́ má fi kẹ́ ẹ̀rí ọlọ́wọ́n pọ̀ jù náà tẹ̀lé wọ́n tún lọ kọ́ mi ìjà àdúgbò mọ́lú ọlọ́wọ́n tó rà táwa ju ẹ̀ nínú ìjà mẹ́wọ̀ lẹ́ni táà fi ọyẹ bẹ̀rẹ̀ ẹ fún sàǹdẹ́bí ọ̀sẹ̀ wọn àdẹ́bí òní sẹ́wọ̀ àbọ̀ńgbà tọ́lọ́wọ́n bá ọlọ́run tó sọ nínú àyà mi ní sọ́ọ́tù túnọ̀ àyà kan karùn-ún lé ní ọgọ́ta ọlọ́run ní wọ́n dàpọ̀ ní kó ìyá ilé ìta wọ̀nyí lẹ́lẹ́dí náà ní pọ́blì ọlọ́run ní pàpà àti ṣe àtẹrẹsẹ yọ̀sìn ní ànẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn tó sáájú rẹ̀ náà wà ànẹ́bí ọlọ́run làyín àṣẹrẹ́kìtà pété ọbẹ̀ mi kẹ́ ní gbogbo bẹ́ẹ̀ rẹ̀ dẹ́sìn máa bàjẹ́ wọ́n láfẹ́ kó nẹ́nà mi lọ́dún kan torí wọ́n adé wà náà tí ó pàdánù ẹ fún sáà tẹ́bi ọ̀sẹ̀ bọ̀ ní kò ní sẹ́bọ̀ àti bọ́lá wọn bá àlejò alárùn sọ lára yìí ọ̀n sọ gbogbo àlẹ́ fún náà rẹ̀ lára kúrò níbi ìmọ̀lùfẹ́ ọlọ́wọ́n bá ní òjò ọ̀sẹ̀ lẹ́yìn tá a ti mọ ọlọ́wọ́n bá lọ́dọ̀ tá a ti ń sin lóhùn nìkan òun tún ní ẹgbàá kàtí àbùkù àyìn lè rọ̀jì ọlọ́ọ̀bù sàrà tí wọ́n fẹ́ bàwá rẹ̀ wọ́n lànàbí sọ́lọ́ lọ́wọ́ àrùn sálá ń sọ báyìí pé ala ukhbirukum bima huwa akhwafu alaykum 'indi min al-masih ad-dajjal wọ́n lànàbí sọ́lọ́ lọ́wọ́ àrùn sálá ń sọ yìí pé ẹ wá dé fún yín nírò ìwọ́n tó yẹ pé ẹrù sáàdì lẹ́yìn lórí lọ́dọ̀ mi ju masih ad-dajjal nìkan lọ masih ad ẹni tí ò bó ti wá burúkú yẹn sọ́kọ̀tọ́lá ní kẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ ni mo fáyà jù lọ ah, wọn ló ti sọ ọlọ́run kí ni nǹkan náà sọ fún wa o ti sọ ọlọ́run níbẹ̀ ẹ ṣe kò sàbí òun ni ẹbọ tó fa bọ́ ah, wọn là níbi ẹ̀ka àwọn eléyẹ ṣàlàyé fún wa o èyí tí ọlọ́run níbẹ̀ ó ní ẹkún fún rọ́jò ọyún sọ́lé ọyún sọ́jì ń sọ láàdá ẹnìkan má dìde yọba ló ń kírun bí wàá pọ́tọ́ báyìí wọn yẹn yẹn wò ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àti bẹ́ẹ̀ rárá o bàbá ilé yẹn léwu yóò kéde ọdún ká ṣàlọ́ méjì ní àfáì ẹ̀wù lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wù òkú ẹ̀wù ìdíjú àfá tọ́ba ní kóhùn nìkan lọ́dẹ dárùn ké yóò ṣe balabala ni àwọn sọ̀tàlá ní ẹ̀bọ tó pamọ́ ni ẹ̀bọ tó pamọ́ ni ẹ̀ tọ́ba á jẹ́ ẹ̀fọ́ táwọn òkú kéré yìí à ń bẹ̀rù lórí ẹ̀ tàbí ẹ̀fọ́ ńlá gẹ̀rẹ̀ bíbá mi ọ̀wùyà àtọ̀ ẹ̀ká fáyẹ̀ níyẹn jùlọ ọwọ́ ayẹ ká lè fún wa láwọn àpẹẹrẹ díẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba nípa àwọn ẹbọ tó tóbi òun náà ní kéèyàn máa fi ọlọ́run kó tó máa fi nǹkan mí àwọn èèyàn ń pe òrìṣà gbogbo ń tọ́ba dẹ̀ fi àtọ̀ sọ́lọ́ ọba káwọn èèyàn bá ń pe òrìṣà ni kò bá jẹ́ yẹn kò bá jẹ́ mọ̀láyíkà kò bá jókòóta kò bá jẹ́ kí ẹ̀ẹ́dì ẹbọ nílá tó ti gbólé yọ̀ọ̀yọ̀ kó o ti fi bákan náà ẹ̀fọ́ aládìyẹn fẹ́ tó fi bá nìyẹn nìyẹn fi ń gbà pé nǹkan ẹ̀mí ló tún lágbára ọba. ebi ọ tọ́ba jẹ́ gẹ́gẹ́ ní báyìí ni òòṣà báyìí ni máa ń sèǹtẹ̀ báyìí. bákan náà ẹ̀fọ́ ọ̀tẹ̀ nínú ẹ̀fẹ́ ọ pé ìfọlọ́wọ́ sọ pé báyìí ni ẹ̀dá mi ni ọ sọ pé báyìí ni àwa pàtọ́lọ́ọ̀ àwa lọ sí yìí nínú nínú bákẹ́lẹ́ ẹ̀mọ́ kẹ́ tó bẹ irú èyí tó bẹ lọ́dọ̀ àwọn ọkọrin yó kákẹ́ ọlọ́run kélekèlé pé mẹ́ta lọ́kàn nínú àwọn ẹbọ nìyẹn ẹbọ kẹ́ tó lọ́dọ̀ àkéde bákẹ́ tó sàbẹ́ mi kí wọ́n kẹ́lẹ̀ mú wa dọ́dọ̀ ọlọ́run ni àfi súnmọ́ ọlọ́run ni ẹnu ti wọ̀ dọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀sẹ̀ pọ̀ nínú àwọn ọ̀rẹ́ ẹbọ nìyẹn ẹbọ kẹ́ tó bẹ ẹlẹ́yìn pé làwọn ẹ̀dí wá ṣe bí wọ́n ti ń ṣe olókùn ọba ló tó kùfà àti ohun tí máa ń fà nígbà tí a lè ró kùfà kọ́ bá pàǹkẹ́ gan àti káàfó kéèyàn fẹ́yàwó kéèyàn fi bímọ ẹlòmí lè fẹ́yàwó wọ́n lára yàwó kò ní wọ́n lára kò ní wọ́n ò ní rọ́mọdún kéèyàn wá gbà pé òṣìṣẹ́ báyìí ní bá nínú àwọn ẹbọ ni o nínú ẹbọ òun náà ní ẹbọ àgọrọ ọdún yìí tó jẹ lọta láti yẹlé kó o pé gbogbo nǹkan tó yẹn ṣe èyàn ò sí nítorí ọlọ ìyẹn lè máa ṣe nítorí ikú lè gbáyì àbí nítorí ikú lè kò kì díẹ̀ àbí nítorí ikú lè gbowó nínú rẹ ẹbọ ni nínú àwọn ẹbọ tuntun mẹ òun ní ìṣẹ́ tó jẹ́ haram kéèyàn sọ pé àló ti tẹ̀ tọ́ wà yìí ò ẹ máa ṣe ó ti tẹ̀ ni nínú ẹbọ ni nínú ẹbọ bẹ́ẹ̀ ni gbéraga tí wọ́n sọ fún yẹn yìí dáa ah, báyìí láàbí ẹsẹ ìjọ tó ní nù lébi tí wàá bẹ́ẹ̀ ni àti pé wọn ló ń tẹ̀wá wí fún mi òun ló ń gbèmí síríkù lipstick dà ẹ̀rí inú rẹ̀ bọ̀ ni inú rẹ̀ bọ̀ òun náà lipstick dà ewu lẹ́ ṣe yí pé òkúkú ṣe ò ṣe dáadáa lásẹ̀ ṣùgbọ́n òkú fi dáadáa ó tẹ̀sí ọlọ́wọ́ bá ti ẹ̀yẹ inú rẹ̀ bọ̀ ni nínú àwọn ẹ̀bọ̀ rẹ̀ òun náà ni kéèyàn máa ṣe kéèyàn máa di ẹ̀rù yẹ ọlọ́run orúkọ ọlọ́run kéèyàn ní òsì fọlọ́run nínú rẹ bọ àwọn eléyìí tó tóbi pèpè àgbọ́dọ̀ ṣọ́ra nípa rẹ̀ àwọn ni ojú méjì ó fẹ́ yí pé islam níta a máa kọ̀ wá ní jẹ́ ara alẹ́kùn rògbò tọ́ba lọ́dọ̀ agbójú lọ tọ́ba lọ́dọ̀ àwọn mùsùlùmí agbójú mi wá àwọn tó wọ́n máa tọ́ bára wọn ní wọn ní eléyìí náà àwọn ẹ̀kọ́ tó tóbi ọba nínú àwọn ẹbọ òun náà lè ṣàpá àtẹlẹbọ dé ìsìnkpẹdẹbọ ebi àdínkù kéjì mi dọdọ Ọlọ́run ní ẹẹri gbogbo ẹnu gbogbo wa ló ti dọdọ Ọlọ́run kó dàbí èèyàn ọpọlọwọ ọba rí ẹnu wa dọdọ Ọlọ́run ẹẹri gbogbo àwọn eléyìí tá n ṣe àyè àwọn ẹbọ ní ńlá ni àwọn ẹbọ kéèké ń bẹ o dáadé lẹnu bá díẹ̀ fún wa Ọlọ́run bá kọlá wa ní gbogbo ẹbọ ẹẹri òun náà ní ríyáwó àníyáwó ká sọ̀rọ̀ rẹ ńbẹ nù rẹ níbi ẹ kọtọ pamọ́ àwọn kẹ máa wájú gbólóhùn tí wọ́pọ̀ lọ́kọ̀ yéé kà á sí wọn ní ká máa tó fẹ́ mọ gbára lọ́lọ́ mo tún wá gbára ní ìwọ̀n náà á ẹ máa gbólóhùn ní kátọ́ra mọ wá tìlẹ́yìn ọlọ́run ọdún wá tìlẹ́yìn tiẹ̀ náà ẹ máa gbólóhùn bí kọ̀ọ̀kan bí àti ìbá sàjá yẹn ni olè ọba wọlé àwọn ẹ máa gbólóhùn ní kọ̀ọ̀kan bí àti ìbá sàjá yẹn ni ọlọ́run gba rẹ̀ bí wọ́n agbábàgbà mi lẹ́rú yó kò sí ọtọ́ bá nílẹ̀ fún àìjìnlẹ̀ títà òyìn ìlú lọ́ba àìgbàgbọ́ yóò níjẹ́ jọ̀sìn fọlọ́ ọba ni. anabi sọlọ lọ àtàlà kódà ti kọ́ wa lẹ́kọ̀ọ́ inú hadith abdullahi bin umar rọjò lọ sàlà àdúrà wíkì man kí a halifan fali àlìfẹ bìlẹ àwọn ènìyàn sọ wíkì ẹni yóò tọba bẹ́ẹ̀ kura kọkọ lọ kura kí kọtẹ dákẹ́ kọdákẹ rẹ kódà tí ẹ bá ṣe fìfì òrìṣà kura ilé iṣẹ́ máa ti àti ń gbọ́ ògùn gbọ́ kìnnìkan gbọ́ anabi sọlọlọ àdìsẹlẹ ó ní ẹni yóò sọba búra ọkọ làwọn ìlà ọwọ àdìmọ tí o ta lánàá búra àbí mo ti ta ó ń gbàgbọ́ ti dẹ́sẹ̀ o ó sì fẹ́rẹ̀ ẹsẹ̀ rẹ̀ yẹn wàlíyẹ kò láìlà àìlàlà wọ́n sáré wí gbólóhùn láìlà àìlàlà ó ní fẹ́rẹ̀ akùgbọ́dọ̀ pàdé mi búra akùgbọ́dọ̀ ti kàábà búra kàábà lé ọlọ́run kẹ́ mo fi búra tí mo débẹ̀ nígbàdàn wà kọ ẹlòmí lè lóhùn fi sẹ́kùsẹ́kù wọ́n lọ́kọ̀ọ́kọ́ lọ ẹlòmí lọ tá ẹlòmí lọ ẹlòmí lọ kí ní kàábà tó wí yìí ọ̀fẹ́ kàábà tẹ tọ́ wá lọ tó ti kó ti pẹ́ àtọ́fájì rẹ̀ bàjẹ́ ó ti pẹ́ gan torí ni wọ́n bá sọ̀rọ̀ kí kàábà tẹ ní ọgbọ́dọ̀ dá sí mọ́ nígbà yẹn láwọn àgbẹ̀fẹ́ mo fi lé ọlọ́wọ́ ká tó dé bẹ̀ mo ti tẹ̀ kí ló dé tó fi rí bẹ̀ lẹ́yìn ọba tẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ tẹ̀ ká àdá mo fi ẹlẹ́dàá tó ní kàábà ilé ńlá yẹn mo fi búra ẹ̀rí nínú àwọn àfihàn ẹbọ òun ká máa tẹ̀lé àwọn olùmọ̀ kó ṣe pé ohun tí wọ́n máa tẹ̀lé aláàlí fún aráàmù ni àbí ohun tí wọ́n máa tẹ̀lé aráàmù aláàlí ni nínú ẹni kéèyàn so èso kúso mọ́lé kéèyàn rírì kúrì mọ́lẹ̀ nínú àwọn àfihàn ẹ̀bọ ni nínú ẹ̀ náà lọ́pọ̀ ọ̀pọ̀ ẹlòmíì tọ́kàn tí wọ́n bá kó sínú àgbá akúṣẹ́gùn eléyìí nínú àwọn ẹ̀bọ ni yàtọ̀ sí àwọn gbólóhùn bákan náà nínú àwọn ẹbọ òun náà ní àtàtì ẹ̀yin tẹ́ máa ń lọ ọ̀tá àgùntòmí ẹ̀rí ọ̀tá àgùntòmí ṣé kó fi lè gbà kìíní ni àbúkẹ́rẹ́ náà ní ọlọ́ọ̀tá àgùntòmí nínú àwọn ọ̀rẹ́ ni nínú àwọn ẹbọ èyí tó ṣe pé àfihàn rẹ̀ òun náà ní kéèyàn máa bú ìgbà ìgbà yẹ ọ̀dà ọlọ́run bá sọ pé mi nìgbà ìyẹn wàá sọ pé nínú àwọn orúkọ ọlọ́run àti àrùn bẹ́ẹ̀ níbi ìgbà bẹ́ẹ̀ ọlọ́run mi nìgbà èmi ni mo ń yí òru ni mo ń yí ọ̀rọ̀ ẹ̀rí nínú àdìgẹ́ yẹn máa bú afẹ́fẹ́ ọmọ abú atẹ́gùn ṣé atẹ́gùn yìí ẹ lọ́ọ́ fi atẹ́gùn bá fẹ́fẹ́ ayé lọ́kàdé máa fi sa àjẹkẹ́mi ní ìrọ̀ o àyíká atẹ́gùn èèyàn kẹfẹ́ lọ́hùn ní pé ìwọ lọ́hùn mo ń béèrè orin tó wà nú ẹ̀ ẹ́ mo ti wá sọ̀rọ̀ lọ́hùn láti bá lábúrò ìlú tèmi ń bẹ nù afẹ́fẹ́ yẹn nínú àwọn àfihàn ẹ̀bọ̀ tí o sọ fún yẹn ti kó sínú ẹ̀ gẹ́gẹ́ bá ti sọ alára tó mẹ́ òun ni kéèyàn máa lọ wá ìtùkún lára kíkan àbí lára òkúta kan ọba ìjáde yẹn gan wípé kéèyàn sáfì ẹ̀fọ́ra ala lápẹ́ ní ẹ̀fọ́ ti fọ́ra ala ọ̀tọ̀ òsì sórí ire ni nínú àwọn àbí ẹ̀bọ ni. bákan náà òun náà ní ìmáa lọ pa ẹran fún nǹkan ẹ̀mí ìtọ́yàtọ̀ sọ́lọ́ ọ̀la sùhánù ọ̀tàlà. ìyẹn lè fẹ́rẹ́ jẹ ìyẹn lè pa síyàwó ìyẹn lè pa sàlejò ìyẹn lè pa fúléyà ìyẹn lè fẹ́rẹ́ hàdáyà ẹ̀rí tọ́ba yẹn lẹ́yìn ẹ̀ wọ́n téèyàn ọba tẹ̀sẹ̀ lẹ̀ ẹ̀ gbogbo eléyìí nínú àwọn àfihàn ẹ̀bọ ni fẹ́ẹ́ ká sọ́ra mọ́ náà ti lérí máa lọ lérí fún àwọn àwọn pé ti ẹlòmíì lè tọrọ ọmọ ni wọ́n ọba bàbá rẹ nínú àwọn kí ọ lọ sàárì bàbá rẹ tọ́ba lọ pé kò ẹ bàbá mi ẹ dákun ẹ bá sùn lọ́rùn o ìyàwó ti múra yẹn jó mí sí o ẹ jẹ́ oṣù o kọ́kà tí mo fẹ́ lọ yìí o ẹ̀rí ó tún sẹ́bọ̀ kó tó di pé yóò tún lọ sí kìíní o yóò lọ sí ọlọ́run. bákan náà nínú àwọn ọ̀rẹ́ bọ òun náà ni òògùn wa gbogbo gbàlá ń sọ fún wa yìí lẹ́bọ lóru òògùn ọ̀já tó bò lù pèsè bí bá ti parí ọ̀fẹ́ ọlọ́fẹ́ ẹ̀ tẹ́ bá ti tẹ̀ ẹ́ tẹ́ bá ti lò tẹ́ bá padà tẹ́ yẹ̀ wò tẹ́ bá ti akẹ́kọ̀ọ́ kékeré wa omi ìtún bẹ tó kúta jùlẹ lọ sọ èké ojú ọmọ abáàkì gbogbo ọjọ́ ayé ẹ nìyẹn nínú àwọn ọ̀rẹ́ bọ ni o. bákan náà ni kéèyàn máa lẹ́nu ìlàbúrú sáwọn nǹkan kan tí ò sí láburú bẹ́ẹ̀ bí kéèyàn sọ pé ọjọ́ àlàrúbá ìyẹn wẹ̀ mí àrísí kí ó dín kù ọwọ́ ń pè sí yàrá àbí ká máa sọ pé láwọn bá yí rọ̀jò nínú àwọn àfihàn ẹbọ ni. bákan náà kéèyàn máa fáyà ẹlòmíì yàtọ̀ sọ́mọ́ ọba sùpàdọ̀ dára bákan náà kéèyàn ṣe iṣẹ́ kan tó ṣe pé kò sí àti kí máa tún ọdọ kọrù ìdájọ́ Ọlọ́run ọba àti ọdún democracy ní ṣàlàyé fún mi àti kílò nàìjíríà tó ń parẹ́ ẹ rí nínú àwọn àfihàn ẹbọ ni bákan náà kí yẹn máa kéèké lórí yìí sọyẹ ká lè ní freedom tí dandan ní ká lo ìlànà tó bá wà sí òfin ẹ̀sìn ní nínú àwọn àfihàn ẹbọ ni ẹ rí wóróworó báyà máa jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tí ó sì ní mọ̀ ẹ rí ẹni tí ọba gbà pé kéferì ń kéferì gbogbo àbúrò kèfèrí ní owó bẹ́ẹ̀ ni ó lè dálùjẹ́ náà lọ́ba wàláhì ò lè bá kèfèrí lálùjẹ́ náà tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dà rẹ̀ kì í dalágòjì bóòlù tó fẹ́ bá bá bá ó di mùsùlùmí ni ó tẹ̀ kó ní o ó ti kó ní mọ́kẹ̀dínláàdọ́rin ọdún ọjọ́ ẹyọ ó fi di gbogbo mọ́kẹ̀dínláàdọ́rin àdógó ó ti di mòmí nílẹ̀ nìyẹn ẹ̀rí àti ọlọ́run ọba sùpàdé ọ̀tá la kó gbé wá jìnnà sínú ẹbọ kó o níbi ẹbọ èyí tó tóbi ní àti èyí tó kéré àti èyí tó pamọ́ bẹ́ẹ̀ àti ohun tí máa ń ṣokùnfà ẹbọ ọlọ́run tó gbé wá jìnnà sí Allahu aizza al-islam wa adilla ash-shirka wal wa dammir a'da' ad wa tahhir al-masjid al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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى